أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع إفضاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tún sọ إيرالي wa من ìrọ̀lẹ́ لك ìtẹ̀síwájú nínú عمدة الأحكام ti àfa àkùrùbẹ́lì alimakisi kí ọlọ́run ọba kí ó yọ́nú sí i lánàá aka nínú tíra àkọ́lá tí àlàyé rí kọjá lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni a bẹ̀rẹ̀ lórí tíra àìdá tí a ṣe introduction kékeré lórí ẹ̀ inú introduction tá a ṣe lọ́wọ́ mas'ala ẹlẹ́ẹ̀kejì ó ní ọlọ́kan òjọ̀ kan rídà ẹni pé oríṣi rídà tó wà àwọn afá ní rídà ó pé sóríṣi méjì alákọ̀ọ́kọ́ rídà tó wọ̀fà ó ní rídà torí pé ọkọ obìnrin kú ẹlẹ́ẹ̀kejì rídà tó fìrà ẹlẹ́ẹ̀kejì ní ìdá torí pé ọkùnrin fi ìyàwó ẹ̀ sílẹ̀ ó kọ̀ so alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a sọ pé ìdá tó wọ fat ni ìdá torí pé ọkọ obìnrin kú àti sàlàyé sẹ́yìn kí ni jẹ́ ìdá eléyìí ìdá ni tó jẹ́ ọ̀rọ̀ ọ̀yàn lórí ẹni tí ọkọ ẹ̀ bá kú àwọn tí ọkọ wọn kú wọn ní yẹ ní oríṣìí méjì alákọ̀ọ́kọ́ ní wọn ni ìmọ̀ pé ọkọ wọn kú wọn lóyún sínú ẹlẹ́ẹ̀kejì ní wọn ni ìmọ̀ pé ọkọ wọn kú wọn lóyún ọ̀kan nínú méjèèjì ọ̀sẹ̀ rẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kejì ìgbà tọ́kọ kò lóyún sínú tó bá lọ pé obìnrin tó lóyún sínú ni ìdá rẹ̀ yọ parí pẹ̀lú bíbí ọmọ inú ẹ̀ obìnrin tó lóyún sínú tọ́kọ rẹ̀ kú ìdá rẹ̀ ó parí tí ó bá bí ọmọ inú áwà kan ni ló bímọ òun ti parí ìgbà àti ẹ̀yìn torí pé ọ̀rọ̀ ọlọ́run tó ní wàhùlátù àhùmáàlì ajagungunná àyàbá àlà àmàhùn àwọn tí wọ́n bá lóyún sínú àsìkò tí wọ́n tó fi ṣe ìgbà ni pé ló bí ọmọ inú wọn tòótọ́ bá ti bí ọmọ inú wọn ìgbà ti parí nìyẹn bákan náà torí àdéhùn nísùwàpù ọmọ mukhrima èyí tá a kà sẹ́yìn tó ní subai'a al-aslami ó bímọ lẹ́yìn ìgbà tọkọ ẹ̀ kú pẹ̀lú ọjọ́ kékeré bílà yá lè pẹ̀lú ọjọ́ díẹ̀ ó wá wá sọ́dọ̀ àlẹ́jì sallallahu alaihi wasallam ó wá ìyọ̀dá láti gbéyàwó lẹ́yìn ìgbà tọkọ ẹ̀ tó ti bímọ ànábì fa sọ láti àti gbéyàwó fanaka hat ó sì gbéyàwó ìgbéyàwó ẹ̀ àti àsìkò tí ọkọ rẹ̀ kú tó bímọ kò ju ọjọ́ tá a lè kà lọ ọ̀dọ̀ àwọn afáṣe ẹ̀kìtìláàf lórí àwọn ọjọ́ tó lò síwájú kó tó bímọ ọ̀rọ̀ náà pọ̀ bẹ́ẹ̀ èyí tó kéré jù nínú ọ̀rọ̀ náà ni fifteen days lẹ́yìn ikú ọkọ ẹ̀ ló bímọ. sọ eléyìí ìdá rẹ̀ òun ni pé tó bá ti bímọ tán ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá fẹ́ kí kò lóyún sínú ìdá obìnrin tí ọkọ ẹ̀ kú tí ó sì lóyún fún ẹ̀ lọ sínú oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí eléyìí òun lè ìdà tó ń ṣe kò sí yàtọ̀ nígbà tọkọ ẹ fẹ́ wọ́n ti jọ ní àṣepọ̀ àbí wọn ò sì jọ ní àṣepọ̀ gbogbo bó ti yọ̀ jẹ́ yóò ṣe ìdà oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá lápèjúwe èèyàn fẹ́yàwó wọ́n mú wáyé kò tí ì sí ìbálòpọ̀ pátá láàrin òun àtọkọ ẹ̀ yálà kọjá pé ọjọ́ ìgbéyàwó náà lọ pọ́ kú so obìnrin yẹn á rí pé kò sí táàbẹ̀rù kó bọ́yá ní lóòlòwó sínú so ìdá yẹn kì í ṣe torí nìkan ó láti ṣe ìdá oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá torí òmù ààyà tí ọlọ́run bá sọ pé wal ladina yatawafawna minkum wa yadharuna azwajan àwọn tí wọ́n bá kú nínú àwọn ọkọ yín tí wọ́n sì fi àwọn aya sílẹ̀ yàtàrọ̀ bọ́sùnà bí àǹfùsì yìí na ọ̀rọ̀ àti aṣòrí ní aṣọ àwọn aya wọn yẹn wọ́n kóraró síbì kan fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá fáìlì àtàrà ọ̀nà àjàdàbọ̀ tí wọ́n bá tó àsìkò tó ti pé ọdún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá fàlájìnà alaykum fima fa'alna fi anfusihinna bil ma'ruf wallahu bima ta'maluna khabir lẹ́yìn èyí kò sí nǹkan lórí wọn gbogbo tó wá wulẹ̀ kó sì pẹ̀lú ara wọn yálà kó jókòó láì lọ́kọ ni àbí kó lọ́kọ àbí kó pẹ́kọ́ tó lọ́kọ gbogbo ìpé ìtọ́lá ṣe láàrin wọn kò kò sábúrú nú والله بما تعملون khabir ọlọ́run fún yín lóru ohun tẹ́ ń ṣe. so kò sí àyà mi tó lè specify àyà yìí torí pé general verdict ni fún ẹni tí ọkọ ẹ̀ àmì ìyàwó ẹ̀ bá lóyún sí nítorí ọkọ ẹ̀ kú. ẹlẹ́ẹ̀kejì a ní ìjà ọkọ ìsìn a ní ìgbà alákọ̀ọ́kọ́ ni tí ọkọ obìnrin bá kú ẹlẹ́ẹ̀kejì ni tí ọba kọ̀ sílẹ̀ so ìgbà kíkọ̀ sílẹ̀ ọ̀ràn yẹn ní lórí obìnrin tí ọkọ yẹn kọ̀ sílẹ̀ yálà kíkọ̀ sílẹ̀ yẹn torí pé ìgbéyàwó náà bàjẹ́ torí ìdí kan nígbà míì ọ̀ràn ìgbéyàwó tọ́ ẹ pé ó ní nǹkan kan. tó ba ìgbéyàwó rẹ̀ jẹ́ bọ́yá òkẹ́kẹ́ tí ò pé nínú ṣíṣe nìka so obìnrin yìí wọ́n lẹ́sẹ̀ ìjà àbí ọkọ ló fi ẹ̀kọ́ sílẹ̀ wọ́n lẹ́sẹ̀ ìjà àbí ohun gangan lọ́wọ́ kí ọkọ kọ̀ sílẹ̀ wọ́n lẹ́sẹ̀ ìjà bẹ́ẹ̀ bá àdàlùwọ́ kọ̀ yìí èyí pé ó ṣe kúlù yẹn lẹ́yìn ìgbà tí ọkọ ẹ bá lù pọ̀ kò sì tí ì ṣe ṣáìbọ̀ kankan lẹ́yìn náà so láti ṣe ìgbà. so eléyìí náà àwọn obìnrin yàtọ̀ níbi kíkọ́ ọ̀lẹ́ náà ó lè jẹ́ pé a lè kọ obìnrin sílẹ̀ tó lóyún tó lóyún nú a lè kọ obìnrin sílẹ̀ kọ́mọ́ lòmó sínú a lè kọ obìnrin sílẹ̀ kọ́mọ́ ọmọdé ni kò tí ì bẹ̀rẹ̀ sí ṣe àìbọ̀ a lè kọ́ obìnrin sílẹ̀ kọ́ kó ti dàgbà kò àìbọ̀ tó gbọ́ àwọn èyí wọ́n ní àsìkò tó ṣe ìgbà tí irú nǹkan tó bá pé ẹnì tó lóyún ni ìgbà ẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbà ẹ̀ fún mi náà ni pé tí ó bá ti bí ó آية تعتقين وولاة الأحمال أجلهن أن يطعن حملهن àwọn tó bá lówó sínú àsìkò tó fi ṣe ìgbà òrìkú bímọ tó á pé obìnrin tí ò lóyún ni ọkọ ẹ kọ sílẹ̀ ó wá jẹ́ pé ó wà náà wọn tó ṣe háìbọ tó ìgbà eléyìí ó ní kó ṣe ìmára yóò ṣe àìdà yóò mara yóò ṣe àìdà yóò mara yóò ṣe àìdà yóò mara lẹ́ẹ̀mẹ́ta ìdá ti ẹ̀mí ẹ̀. eléyìí náà lẹ́yìn ìmọ̀ ìmọ̀ra tó fẹ̀yọ̀tọ̀ sílẹ̀ kí ni ìtumọ̀ ilé torí pé ọkùnrin òye kò bìnrin sílẹ̀ tó bá wà nínú ṣẹ́yìn ó láti ẹgbẹ́ lẹ́yìn ìgbà tó dé ló ń ṣe ìmọ̀ra tán kò ní í súnmọ́ ìgbà náà ló ń kọ̀ ọ́ so kì í ṣe gbogbo àsìkò láàrin kọ obìnrin sílẹ̀ tóbìnrin bá ń fi àìbà ọkọ òun kọ sílẹ̀ ó nígbà tó bá parí àìbà yẹn tó ṣe ìmọ̀ra ìgbà náà síwájú kó tó súnmọ́ ìgbà náà ló ń kọ̀ ọ́ so lẹ́yìn ìmára èyí tó ṣe tó fi pọ̀ sílẹ̀ ni yóò wá fi ìmára mẹ́ta fún ìgbà torí pé ọ̀rọ̀ náà tó ní wọ́n mú tálàkàtú yàtọ̀rọ̀ bọ́sùlọ̀ bí àǹfòsìhìn náà tàlẹ́ àṣàkàkùrù gbogbo àwọn obìnrin tó kọ́ bá kọ̀ sílẹ̀ àwọn náà ń kura wọn pẹ̀lú ara wọn ní ìmára mẹ́ta ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن tọ́wọ́ pé wọ́n lóyún jáde kankan ọ̀mọ́ kìí ṣe ẹ̀tọ́ fún wọn láti fi pamọ́ wọn lẹ́tọ̀ àti fi torí pé obìnrin ó rò pé tó wọ́n bá lè mọ̀ òun ò ní kò ní ìgbà ìyàtọ̀ tó ń bá bí so nígbà tó jẹ pé ó ṣẹ̀ṣẹ̀ lóyún ni eléyìí lè pé àsìkò nígbà rẹ̀ yóò gbọ́dọ̀ ọ̀pọ̀. sọ ìdí èyí ni ó fi fi owó pamọ́ torí pé wọ́n mọ̀ sáfún àsìkò ìgbà sọ ọlọ́ọ̀ni kò tọ́ fún yín láti fi kankan pamọ́ nínú tí ìṣẹ̀dá tọ́lọ̀ ti já sínú inú àpò ìlú tó a pé lóòótọ́ lẹ bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tíjọ́ tó bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé obìnrin tí kìí ṣe ṣáìbọ̀ yálà torí pé ọmọ kékeré ni yálà torí pé àgbàlagbà ni ìdá tí wọn ò ní oṣù mẹ́ta ìdá tí wọn oṣù mẹ́ta ẹni tí ń ṣe àìbọ̀ wọ̀ ní oṣù mẹ́ta ìmọ̀ra ní ọkà ẹni tí ò ń ṣe oṣù mẹ́ta torí pé ó tó láti mọ obìnrin tó bá lóyún tó bá lè má jáde nílé ọkọ rẹ̀ pẹ̀lú oyún tí wọn ọmọ yóò sì lọ fún ẹlòmíì so ọlọ́ni wàlúdáì yẹ ìsìnà nínà lọ́fìn àwọn obìnrin tí wọ́n ti rẹ̀ yọ kànáà nígbà wọn máa ṣe àìbà tí wọn ṣe àìbà wọn. inú ìsàbìtì tẹ́ ń bá wọn ṣe iyèméjì lórí pé báwo dá ṣe ta haibọ̀ tí wọn fa iddatuhunna thalathatu ashhurin ìdá tí wọn kò ní oṣù mẹ́ta wọ̀lẹ́ ìlànà àti àwọn obìnrin tí wọ́n ń tẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọmọdé tí ó ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan al-istisqa' ìdájọ́ al-mutallaqa obìnrin tá a sọ̀sọ̀ sílẹ̀ qabla ad-dukhul biha síwájú ká tó wọlé tọ̀ afẹ́bìnrin wọlé wa ṣùgbọ́n àti ìní àti ìṣe àbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ báwo ni òun sì ìjà torí pé ìjà kíkọ̀ torí ká lè mọ̀ pé obìnrin ò lóyún lóòótọ́ àwọn ṣíkúnà ní ìtúró tó tó wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ obìnrin bá àti ìwọlé tó pẹ́ẹ́pẹ́ àṣẹ̀ṣẹ̀ fẹ́ ni alẹ́ tá a fẹ́ tó ní wá alẹ́ náà lọ́kọ́ ní ọkọ̀ ọ̀lẹ̀ báwo ni rígbà tiẹ̀ tọkọ bá kọ ìyàwó ẹ̀ sílẹ̀ síwájú kó tó wọlé tọ̀ kò sí ìgbà lórí ẹ̀. kò sí ìdá ọ̀láàkù lórí ẹ̀ ṣùgbọ́n ìdá wàfáàtù ń bẹ lórí ẹ̀ torí ọlọ́run tó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní yá ayọ̀ lẹ́bí na àmàlù ìbáàlẹ̀ káàkiri mọ̀mìnà ثم طلقتموهن من قبل أن تمسوهن tí ẹ bá fẹ́ àwọn obìnrin mú nìyí tẹ́ ẹ sì kọ̀ wọ́n lẹ̀ síwájú tẹ́ ẹ tó fara kọ̀ wọ́n فما لكم عليهن من عدة تعتدونها وسيدة تستعملوا لوجوشي فمتعوهن وسرحوهن سراحا جميلا تدبا وتفاقوا هدوا أسوانا بسلطة قوانا obìnrin tá وبني pọ̀lẹ̀ lálẹ́ ìgbéyàwó rẹ̀ àwọn kò yọ wà lórí ìbànújẹ́ tó ẹ̀dùn àbí kẹ́ẹ̀kì ẹ̀mí sàdáàkì rẹ̀ ó máa mú kò sí nǹkan kan kẹ́ fi sílẹ̀ ló fi sílẹ̀ tó dáa tí ì ṣe iyẹpẹrẹ àbí fífi ẹ̀yẹ àbí láti fi aburú kan. sọ kò sí yàtọ̀ láàrin obìnrin múmìnì àti obìnrin tí kìí ṣe múmìnì. tí mùsùlùmí bá yẹ kẹ́ fẹ́ tún tó sì kọ̀ọ́lẹ̀ ìdájọ́ ìdà ń bẹ lórí ẹ̀ torí pé abẹ́ ẹ̀rọ ní ìlú wa eléyìí ìtìfàkọ̀ àrùn ẹ̀yìn kò sí abẹ́ ẹ̀rọ tuntun lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí sọ àdíìsì alákọ̀ọ́kọ́ tí a fa àbúwá òní àdíìsì Subai'a al-Aslamiyya أنها كانت تحت سعد بن خولة وهو من بني عامر بن لؤلؤ وكان ممن شهد بدرا أبرز التواريخ التي بلتوني قبور كما باسك الجلوري أبا حديث لك سبيعة عن أسلم سبيعة أما الحارث هو لكن قبيلة أسلمية bàbá rẹ̀ ní Haris ó wà nínú ìjọ Aslam sahabi ni tó jẹ́ pé sahabi tó tóbi tó nípò tó wà mọ̀ṣúwò ó gba àdíìsì wá láti ọ̀dọ̀ alexa samuel ó fẹ́ tó àdíìsì méjìlá ibn abdulbar ó sọ nínú tẹ̀lẹ́hìd ó ní rọ́wà àǹhà àdíìsì ìjọba fùkàáwò madina gbogbo àwọn fùkàáwò madina méje wọ́n gba àdíìsì ìjà lọ́dọ̀ wọ́n fùkàáwò kúfà àtàwọn àfáà kúfà والتابعون والتابعين التابعين بقى من هو الصحابة تسكون عبد الله بن عمر وعبد الله بن عتبة بن مسعود أنها كانت تحت سعد بن خولة هو لدي سعد وما خولة وهو من بني عامر بن لؤلؤين هو أنه إجو أبي كلاينت أبي قبيلة tó wá láti ọ̀dọ̀ àmì ọmọ lóòlù bàkánà mímọ̀ iṣẹ́ yìí dàgbàdọ̀rọ̀ kọ́wùlà sáàdì ìlú kọ́wùlà ó wà nínú àwọn tó ń ja ogun gbàdọ̀ a sì mọ̀ pé àwọn sàhábí kàtígórì ni wọ́n àwọn mùhàjírùn wọ́n wà àwọn mùhàjírùn àti àwùsọ̀ tí wọ́n gbàgbọ́ gbàdọ̀ àwọn náà wà bí wọ́n ṣe wà bẹ́ẹ̀ ni ìgbéga wọn àti ikú wọn nínú Islam àwọn ará bàdà wọn ní ipò tí alexa sọnà máa fi ń wò wọn anytime tó bá ti rí wọn alexa sọnà ti dọ́rùsù lọ àwọn kan nínú àwọn tó ń jẹ ogun bàdà wọn wọlé àwọn èrò sì ti pé tí wọ́n tò jọ níwájú alexa sọnà ntí wọ́n yẹ kó ṣe ni kí kí wọ́n sún fún àwọn tí wọ́n dé wọ́n lè jókòó kò sẹ́ni kankan tó sún wọ́n á dúró níbi tí wọ́n wà wọ́n ti sálà wọ́n sá lọ sọ àtàlà ọmọ àlẹ́bí ọ dáhùn sálà mọ̀ ọ́ ọkàn àlẹ́bí sọ àtàlà ọmọ débi tó ojú rẹ̀ ti pọ́n ohun tí wọ́n ṣe yìí wọ́n àwọn tí wọ́n dúró àwọn àtàbù tí wọ́n gba ogun gbàdọ̀ wọ́n wá lọ sí ìwọ lágbájá dìde ìwọ dìde ìwọ dìde ìwọ dìde ìwọ wá lọ ó wá bí wọn lọ àwọn tí àlẹ́sọ̀ àtọ́nà ní pé wọ́n dìde ó bí wọn lọ ó ní ayé àti ìjọsọ pé yára ní ọ̀gbẹ̀bí ìlànà àwọn àlọ́ إذا قيل لكم تفصحوا في المجالس في مجلس تفصحوا يصفح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. So to torí pé àwọn yẹn àwọn asáàmù what you want to do is wọn ò sún ìdí bàjẹ́ tuntun báwọn yẹn ó dìde. سو إلي يا قدر في ياسين إخوانا أصحاب البدر سو سعد بن خولة هو أنه تجاب البدر فتوفي عنها في حجة الوداع وهي حامل هو من في أو حجة الوداع لا تكون حجة الوداع يلوكو ìyàwó rẹ̀ òun lóyún sínú. so saad ibnu abi waka uh, saad ibnu uh, ibnu khawla òun ló wá nínú àdìsí saad ibnu abi waka ti wọ̀síyà tí ó sọ fún àdìsí àtọ́lọ̀ pé òun ó ti wọ̀síyà pẹ̀lú agbogbo dúkìá o alábìnrin rárá oníwọ̀n ó ṣe tutọ́ọ̀dì dúkìá o alábìnrin rárá oníwọ̀n ó ṣe ìdájì onírárá ó tó wá sọ pé wọ́n ṣe one third ó tó wá gbà sí so wọ́n sọ ní àdúgbò pé lákìn mẹ́lbà ìsá sáàdù ibn khawla yarfa lahu rasulullahi sallallahu الله wa sallam amata bi Makka so ọdún tí ó kú nìyẹn ní hajjatul wada wọ́n lọ sí hajj òun ò ní padà wá sí Madina ó kú sí Makka ìyàwó ẹ̀ olóyún sínú lásìkò náà fàdánù Sa'd ibn Khawla ó wà nù àwọn sàábì àkọ́kọ́ lọ́kọ́kọ́ gbẹ̀sẹ̀ ó sì ṣe ìjìra lọ sí habasha bẹ́ẹ̀ lọ sí ìjìra wá sí madina فلن تنشك أن وضعت حملها بعد وفاته ó bímọ tán tẹ̀jẹ̀mọ̀lẹ́ lílù ọ̀ ó wọ aṣọ tó da èyí pé ó sọ̀sọ̀ torí àti múra sílẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ so eléyìí yẹn pé òun ti mọ ìdájọ́ ọkùnrin síwájú ìdí inú lẹ́yìn ìgbà tó bímọ tán ó sọ̀sọ́ fáwọn tí wọ́n bá fẹ́ so àwọn tẹ́tẹ́ nínú àwọn fámìlì ọkọ فدخل عليها أبو سنابل ابن ابن بعثك رجل من بني عبد الدجال سأركني كان تنجى أبو سنابل هو هو هو نصدوه هو عارف ó ti ṣe ẹni pé ó sọ̀sọ̀ ló wá ń kí ló dé tí mo rí ọtún sọ̀sọ́ làálàkì tùrùdínà nìka bóyá ọ̀fẹ́ gbéyàwó wàlláhi ma anti binakihin hatta yamudu alayki arba'atu ashhurin wa ashra wọ́n wá búra ọ̀rọ̀ ọlọ́run pé kò tọ́ fún ọ láti gbéyàwó àyàfi tó bá tó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ìbúra tó búra lórí èrò rẹ̀ tó tóbi lọ́kàn rẹ̀ tó rò pé òǹkà ẹni déédéé ìdí nù tó fi búra ìṣe pé ó búra lórí èké àbó búra just intention tó yẹ pé láì bìkítà rárá ó bíúdì lórí tó ń mọ̀ tó rò pé bọ́lá rẹ̀ déédéé ìní pé obìnrin tí ọkọ ẹ̀ bá kú yóò gbélé ní oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́rin lọ́wọ́ sọ pé o lè lọ́kọ ní ìsìn lóbìnrin bá gbéra lọ sí ọ̀dọ̀ anẹ́bísà àṣàlẹ̀ torí pé ó ti fi yè méjì sínú òun ti mọ̀ tẹ́lẹ̀ pé tó ń bá ti bímọ nídọ̀ òun ti tán wọ́n á fẹ́ lọ sọ́dọ̀ anẹ́bísà àṣàlẹ̀ láti lọ sí ẹ̀kọ́ kò lórí tó ń náà فعتت رسول الله صلى الله عليه وسلم فسألته عن ذلك mbọ̀ wá sọ́dọ̀ alexa sọ́nà ó bi léèrè lórí mas'ala tí wọ́n jọ di ẹ̀lẹ́ lórí فأفتاني بأني قد حللت حين وضعت حملي أنا أقول فتوى إن توبة لون إيه ó ti parí lópin ìgbà tó ti bímọ wà á mọ́ra ní ibi tẹ̀síwìtì ń bàdàn ó wá pa mí láti kí n sì gbéyàwó tó bá wù mí so hadithi yìí àwọn àǹfààní tó wà nínú ẹ̀ ó pọ̀ alákọ̀ọ́kọ́ ó fi hàn pé obìnrin tó bímọ obìnrin tí ó lóyún sínú tọkọ ẹ̀ kú ìgbà rẹ̀ ó ní tó bá ti bímọ eléyìí ó ní mẹ́ta àwọn jẹ̀mú olùlẹ̀mọ́ ìmáàmù Nawawi rahimahullah وني أخذ بهذا جماهير العلماء من السلف والخلف إلين يوا جمهور أو فا لين أو تي أتيجو أتيتسين تودي مني فقال عدة المتوفى عنها زوجها بوضع أمري حتى لو وضعت بعد موت زوجها بلحظة ومن ìdá obìnrin tó ń bí tó lóyún sínú òní kó bímọ rẹ̀ kódà bó tiẹ̀ wá bímọ ọyún lẹ́yìn ikú ọkọ rẹ̀ pẹ̀lú ìṣẹ́jú mélòó kan ó ti parí ìdá nìyẹn. òní kódà kọ́yẹ́ pé ó bímọ yẹn síwájú ká wẹ ọkọ kọ́bùlà kọ́fì síwájú ká wẹ ọkọ òǹgàn fún rẹ̀. فانقضت فتته في الدار اتقاري وحلت في حال للأزواج وستطفلت بها وتضل وهذا قول مالك والشافعي وابي حنيفة وأحمد إليني أرى أو إمام ميريني بكنا لي ابن حجر لأنه سيقين جم قال جمهور العلماء من السلف وأئمة الفتوى في الأمصار أن الحالي إذا مات عنها زوجها تحل بوضع الحمل وتنقضي عدة الوفاة ipe gbogbo àwọn afa jùmhur nínú àwọn sẹlẹ gbogbo wọn lọ wípé tí obìnrin bá ti bímọ ìgbà rẹ̀ ti parí tó dàgbà kọ́ wẹ́ pé pẹ̀lú àsìkò kékeré yìí ṣùgbọ́n apákan nínú àwọn afá wọn lọ rẹ pé tí obìnrin bá bímọ á wo àsìkò wo ló súnmọ́ jù lásìkò tó bímọ yẹn tí ó bá tí ì tó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá yóò parí oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tí àsìkò tó bímọ tó bá kọjá oṣù mẹ́rin atọjọ mẹ́wàá ìdá ọ̀rọ̀ parí pẹ̀lú dídì lọ tí a lọ sọ obìnrin tí ó lóyún sínú tọkọ rẹ̀ kú tí ó bá bímọ síwájú ìdá omi oṣù mẹ́rin atọjọ mẹ́wàá so kò ní tí lọ ó láti dúró títí di oṣù mẹ́rin mẹ́wàá síwájú àmì lẹ́yìn ìgbà tí oṣù lẹ́yìn rẹ̀ àtọjọ́ mẹ́wàá ti tán òun ò ní tí ìparí nígbà ìṣẹ̀lẹ̀ ìfódìgbà tó bá di bẹ̀t ọ̀rọ̀ wọn kò lágbára torí pé ọ̀pọ̀ nínú àwọn àfà wọn ò tẹ̀lé ráàyè ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní oní tí ibn abbas àti lẹ́yìn ibn ali táwọn náà sọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ibn abbas padà wá ọ̀rọ̀ àwọn jùmú. náà ìgbà wo ni ó tọ́ fún láti bímọ aláṣọ afọ̀n láti gbéyàwó lẹ́yìn ìgbà tó bá ti bímọ tán ìgbà wo ló tọ́ fún láti gbéyàwó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ sọ pé ó tọ́ fún láti gbéyàwó kódà tí ìbá tí ìsè mọ́ra kú mú nífàsì rẹ̀ torí pé tóbi ìbá bímọ tán kò ní tí wà ní ìlú yóò wà ní ìfàs ó dìgbà tí ó bá mọ́ra tán so àwọn ní kódà bí ìbá tí ìmara rẹ̀ ti bẹ́yà wọ́n nítorí pé lọ́fùsù àdìsí yẹn ó fi hàn bẹ́ẹ̀ wípé fàáfíàní bí a ní kọ́dì àlẹ́ntú ṣí ìnáwó bá tó fún mi ó sì fàtúwá pé mo ti mọ́ra lẹ́yìn ìgbà tí mo ti bímọ wà á mọ́rọ̀ ní ibi tẹ̀síwìt ó pa mí láti ẹsẹ̀ kí n fẹ́yàwó àbí kí n lọ́kọ̀ ìmbẹ́dà èyí tó bá wù mí. wọ́n ní bẹ́ẹ̀ náà ní bọ́hírù Qur'an wọ ùlátù àmàlí ajaluhun náà ẹ̀yà bá àwọn so wọ́n fi rọ̀ mọ́ ọmọ bíbí ni wọ́n fi rọ̀ mọ́ ìmára kúrò níbi ọmọ bíbí. ṣùgbọ́n pàtàkì nínú àwọn afáwọn ní ó dìgbà tó bá mọ́ra torí pé lọ́fù àdìs tó ní fàdámà kàálẹ́t ní nífàásì nígbà tó mọ́ra kúrò níbi nífàásì rẹ̀ èyí ń fi hàn pé síwájú kó tó ṣe ẹ̀sọ́ tí arákùnrin yẹn rí ó ti mọ́ra kúrò níbi nífàásì rẹ̀ so kí àtẹ̀yẹ tó wá láti ọ̀dọ̀ anẹ́sà sálà ó ti mára tí ò ní ibi ìfàṣẹ. bẹ́ẹ̀ lẹ́sùn anẹ́sà sálà tó ní fàáfẹ́ẹ̀lì di ankọ́t challenge wípé mo ti mára hínà wà bá àtúnfàmì nígbà tí mo bímọ. so ìmára yẹn kìí ṣe ìmára nìfà ìmára bíbímọ nígbà tó ti bímọ ó sì bibi ti tọ́. o lè ṣègbéyàwó torí pé kò sí ṣọ́ọ̀t níbi pé a lè ṣègbéyàwó fọ́tòbí tó bá wà ní àìmára kò sí ìtọ́pọ̀ káṣe obìnrin káṣe nìka obìnrin tó wà nínú haida àbí tó wà nínú nìka wallahu a'lam àwọn ìdẹ̀t alákọ̀ọ́kọ́ òní ìdá obìnrin tó bímọ àti sàlàyé ẹ̀sẹ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì òní ẹni tí ọkọ ẹ̀ tó lóyún òun àti sàlàyé ẹ̀sẹ̀ yìí. ابن قدامة رحمه الله أني أجمع أهل العلم على أن عدة حرة مسلمة أو أمة wọ́n fẹnu kò lórí pé hídà ọmọbìnrin tó jẹ́ ọmọlàbí tó sì jẹ́ mùsùlùmí ráyọ̀dáàdì hamlin tí ó sì lóyún sínú min wákàtí zawjiha arba'atu ashhurin wa ashra láti gbà kọ́kọ́ rẹ̀ ti kú yóò jókòó ní oṣù mẹ́rin pẹ̀lú ọjọ́ mẹ́wàá madkulan biha ọkọ tiẹ̀ ti wọlé tọ́ ni أو غير مدخولا فيها بكتاتي ولطه سواء كانت كبيرة أبلغني أو بالغة أبيوتك بلغة أو صغيرة بك أمدني لم تبلغ تجيب تجيب بلغة ولا تدخل في وصول مال àtọ̀jọ́ mẹ́wàá torí pé ìjókòó náà ti ṣe torí oyún ìjókòó ìbá ọkọ̀ lórí ọkọ̀ tó kú láti fi pọ́n ọkọ̀ yẹn lé wípé ó ṣe pàtàkì sí mi pàápàá jùlọ àti àwọn fíkúmọ̀ ní ìtọ́tún bẹ lábẹ́ yen náà torí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa sallam torí náà la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir an tuhidda ala mayyitin fawqa thalathin illa ala zawjin arba'ata ashhurin wa ashra pé kò tọ́kùnrin kójókòó ìbànújẹ́ ju ọjọ́ mẹ́ta lọ sẹ́ni kankan ilá àlàfo àyàfi ọkọ arba'ata ashhurin wa ashra ọjọ́ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá hadith yìí ó tọ́ka sí ìtàn tó ṣe pàtàkì ká tí kò tí ì sí àwọn tẹ́tẹ̀ ìfilẹ̀ pẹ̀lú alùsùnà tí ó ṣe alùsùnà gbogbo ni wọ́n ṣe dídí ẹ̀rọ. gbogbo la ti rí pé jókòó bá kú fún wa aláti jókòó jọ mẹ́ta àbí ká jókòó jọ mẹ́ta àbí ká jókòó jù bẹ́ẹ̀. torí pé ṣídẹ̀ ìjókòó ìbànújẹ́ obìnrin ló ìsọ̀kan àmẹ́sà àtọ́nà الله pé láyà ìlú ìmúra àti ìwọ́n rọ́jù ìmúra تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت ميت يي أقوي بابا رني إيا رني أبو رني أبار بو بو تيو توماتو وبدو جوكو بانجو تيو أجو fi lórí ọkọ rẹ̀ ọlọ́run sọ pé kóbìnrin ọkùnrin ọmọ jókòó tàbí náà torí pé ọkùnrin ọ̀láyìn ìjókòó àwọn sàhábà ẹ̀yẹ ń kú fún wa lójú ogun gan níbo láti níbo náà ti fẹ́ jókòó àbí àwọn pé ojoojúmọ́ orí jihad lọ́dún ọkùnrin lásìkò tó bá tó kùkú fún un ó lè lọ bí tó bá fẹ́ lọ ẹnu iṣẹ́ rẹ̀ ó lè lọ òsì tọ́pọ̀ fún un torí pé hidat ìjókòó ìbànújẹ́ lórí òkú kò sí fọ́kùnrin wallahu a'lam mo sì rí mo ṣẹ́rì hadith náà fẹ́ afárá tó ti ṣẹ́rẹ̀ tó náà mẹ́nu rẹ̀. náà ṣùgbọ́n ẹ̀rí obìnrin tí àti ìwọlé tọ̀ pẹ́ẹ̀pẹ́ àdìsí wá láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'ud ìpè arákùnrin kan wọ́n bi Abdullahi ọmọ Mas'ud léèrè pé arákùnrin kan tí ó fẹ́ obìnrin famata anha wa lam yadkhul ó wá kú ó fi ìyàwó ilẹ̀ kò sì tí ìwọlé tọ ìyàwó ẹ̀ wàdàmíyà fúrìtìláhà kò sì tí fún ní sàdá àti ẹ̀sìn ọ̀fọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti ṣègbéyàwó fọ̀kọ́lá àpòlá wa dá wọn láhà sọ̀dá sọ̀dá kò yẹ wọ́n sọ wàláhà ìmọ̀lá yóò sì jogún wà àléyà ìdà yóò sì ṣe ìdà yóò ṣe ìdà wàfà ọ̀fẹ́ obìnrin ò tí wọlé tọ̀ kódà gan ò tí san sàdáàkì ṣùgbọ́n ti gbéyàwó pé wàá san sàdáàkì èèyàn wá kú ó fòbìnrin yẹn sílẹ̀ ó ní sàdáàkì ẹ̀ wọ́n tù ètí wọlé tọ̀ ọ̀rọ̀ sọdá àti ẹ̀ wọ́n fún yóò sì jogún pẹ̀lú àwọn ìyàwó yòókù bákan náà òun náà sọ ìjà gẹ́gẹ́ bí àwọn ìyàwó rẹ̀ ó sì ṣe ìjà. فقال معقل ابن سنان الأشجعي أن معقل أما سناء الأشتهي أني شهدت رسول الله صلى الله عليه وسلم قضى في بروع بنت الشواشق لمثل ذلك أني له تاني mo wà ń bẹ̀ nígbà tí alẹ́sà sálà ń ṣe ìdájọ́ dọ́rọ̀wà ọmọ wa ṣe nígbà tí ó bá ìṣẹ̀lẹ̀ sí i ó ní abdullahi ọmọ masud inú rẹ̀ wá dùn fún ẹ̀rí tí wọ́n jẹ́rìí fún lórí ìdájọ́ tó ṣe so eléyìí fi hàn pé tí èèyàn bá kú tó fi obìnrin sílẹ̀ tó fẹ́fẹ̀ẹ́ tí ó ti wọlé tán obìnrin yẹn ó máa ṣe ẹ̀dà. náà obìnrin tí a kọ̀ sílẹ̀ sí ò lóyún tó sì ń ṣe ẹ̀dà òun náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé àdìsí mú wa ló fà sí àtúnfi padà lórí ẹ̀. bákan náà al-aisa obìnrin tí ò ṣe ẹ̀dà torí kó ti dàgbà àbí ọ̀dọ̀mọ kékeré tí ò tí bẹ̀rẹ̀ sí ṣe haibà àwọn náà tí ọkọ wọn bá kú àwọn náà wọ́n ṣe ẹgbà. tọ́ àwọn fàṣẹ ìyàpẹ̀ lórí obìnrin tọkọ rẹ̀ lè tí ò sí lé tó ránṣẹ́ kíkọ̀ sí wọ́n ránṣẹ́ sí pé mo kàn án lẹ́kọ̀ọ́ sí ilé àbí ọwà nínú àjò náà lọ kú sọ́ọ̀sì ìgbà wo ni ìyàwó rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ṣe ìgbà kò sí nílé ọwà nínú àjò ló ránṣẹ́ sí ìyàwó ẹ̀ pé ìtọ̀ ti kàn án lẹ́kọ̀ọ́ àbí ìkó ti ẹ̀kú sọ̀rọ̀ lèròyìn wá bá wọn pé ọkọ wọn ti kú ìgbà wo làwọn ìyàwó ọbẹ̀ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ àwọn afáàní yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ tó kú ọjọ́ tó kú ìgbà ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ wọ́n ní eléyìí ni ọ̀rọ̀ àwọn jòhóòrò tó lẹ́nu. wípé tí a bá ti ẹ̀wọ́ pé bóyá ó ti ẹ̀kọ́ sílẹ̀ kò wá mà ọmọ ẹgbẹ́ ọkọ oṣù kọ̀ọ̀ sílẹ̀ ó wá ṣe ṣígbà ó ṣe ṣáìdọ̀ méjì lẹ́yìn ìgbà tó kọ̀ rẹ̀ ti kọ̀ síwájú kó tó lọ yorùbá àgbọ̀ yìí ó ti kọ̀ ìyàwó nígbà tí ó ń ṣe ọkọ rẹ̀ ti fún mi ní tó ń ọ ìdíwọ́ ni ọ̀ ló fà kí mi ò fi sí ìsọ fún ọ. sọ wọ́n ní in tó kù lórí rẹ̀ tí ó ti ṣèyí dà omi fáìbà torí pé lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ó ti ṣe fáìbà lẹ́yìn kí ló fà tí a tún fi dá bí ọkọ mọ̀ ṣe fáìbà mẹ́ta yóò jẹ́ fáìbà mélòó ló ṣe márùn-ún ìdádúró ni so fáìbà yọ̀ kan ló kù tí ó ṣe tí ó fi jáde kó lè ọkọ rẹ̀. tọ́ obìnrin tí a kọ̀ a kọ̀ lẹ̀ kíkọ̀ tó yẹ pé a lè já padà ọkọ wa kú nígbà tó ń ṣe ìdà ìdà tó sì ń ṣe yẹn ìdà ọ̀la léè tí ọkọ rẹ̀ lè dá padà. ابن قدامة من أمور وني إذا مات زوج رجعية tí ọkọ obìnrin tá a kọ̀ sílẹ̀ tó ń ṣe ìgbà rọ̀jò ìgbà lọ́wọ́ ìsítá àlàfáàtì ìgbà tàlàfà yóò kọ̀ǹtínú pẹ̀lú ìgbà òkú ni kò ní parí ìgbà ti kíkọ̀ lẹ́nu tí ọ̀nà sẹ́yìn tó bá jẹ́ pé ọ̀sẹ̀ kan ló ṣe àbó ṣáìbọ̀ kan ló ṣe yóò pààyàn òkè torí pé kò ní ìtumọ̀ mọ́ ó ń ṣe yẹn torí kí ọkọ ọkọ kí ẹ̀mí ọkọ ó lè rọ̀ bóyá yóò dà padà sí bẹ̀t ní ìsìn ṣáìbọ̀ mẹ́ta ló ṣe níbi ìdá kíkọ̀ ọ̀lẹ̀ léyìí tó ti jẹ́ pé kò tó oṣù mẹ́rin so oṣù mẹ́rin ti gbé haibọ̀ mẹ́ta ni kí á lọ́pàá bá ti sọ pé nígbà tó bá ṣe àìdà kan ìgbàwé ń sọ̀rọ̀ á ṣe ìdà ọ̀fàfà yóò gbẹ parí léèkì yóò àkọ́ntínú pẹ̀lú ìdà àlùfà. sọ àdìsí sàgàríjà yìí àwọn àǹfààní tó pọ̀ ó ń bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn àǹfààní yẹn ó fi hàn pé àwọn sàhábà wọ́n máa ṣe fatuwa lójú ayé àdìsí sallallahu alaihi wasallam èyí pé kìí ṣègbà tí ànábì ti ọ̀sẹ̀ wà á kú tán ni wọ́n ti fatuwa lójú ayé ànábì àwọn míì máa ń ṣe fatuwa lórí nkàtẹ́lì kan ọ̀mà táwọn sì wà kò wá ní sẹ́dẹ̀ ìgbà tó bá lọ bá ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n pé pé ó ń tọ̀rọ̀ fẹ́ ṣe fatuwa fún ìṣe èyí létí ni kò níbi tí ó lọ ju ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ bákan náà ó fi hàn pé obìnrin lọ́gbọ́n lórí ó sì wà nínú ẹni tó ní israel nurse ẹni pé ó máa rẹ̀ torí pé kò gba ọ̀rọ̀ ọkùnrin ẹ̀gbọ́n lórí tó ń túmọ̀ tó yá káwọn obìnrin sí ni ó ní à ah, àṣé ohun tí mo ti ṣe déédéé yọkànba ti ọkùnrin tó sọ̀rọ̀ nítorí pé àwọn fìlì pé ọkùnrin mọ̀ ju obìnrin lọ ọ̀pọ̀ obìnrin ló sì mọ̀ kí ó ju ọkùnrin lọ nísìn mélòó mélòó àwọn tó ń bá mọ̀álì máa gbélé táwọn sì kéwù tó obìnrin yẹn ọ̀rọ̀ kò sẹ̀rẹ́ńdà ó lọ sí tẹ̀sábùtì lọ́dọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam bákan náà eléyìí fi hàn pé ó tọ́ whatever time a máa ń ṣe méjì lórí ẹ lórí ìdájọ́ ẹ̀sìn ká lọ sọ́dọ̀ àwọn tó máa fásitàlú ahàdà zikiri nǹkan tó máa tà àlàmù. adẹ́n ó ti pọ̀ lónìí tí wọ́n pé gbogbo ibi tá a bá ti ń ṣe tá a bá ti ń ṣe jọ láti máa sọ̀rọ̀ láàrin ara wa ní bóyá ààrẹ tú ọ̀rọ̀ ẹ̀sìn máa jáde ní pé ń kálukú ọmọ ọdún tiẹ̀ wá láìsí jẹ́ pé a mọ ìmọ̀ àmọ̀dájú lórí ẹ̀ báwo la ti fẹ́ mọ̀ àmọ̀dájú ẹ̀rí pé a lẹ láti máa wá bí tọ́jú ṣe tọ́jú ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ fún rẹ̀ bákan náà a lẹ ká máa gbé síra lọ nílùú wa ní gbé síra lọ sọ́dọ̀ àfáà gbígbé jẹ́ ti ọ̀wọ́ àsìkò kan ní àsìkò tí mo ní afọ́rẹ́dá kan ràn mí lọ mo fẹ́ máa wá lásìkò láti máa wá gba kíó kódà tó ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yẹn gẹ́gẹ́ bí omi ti ń kán ti ń kán ti ń kán tí ọ̀gá stop bókítì ogun àbí òde kú bẹ́ẹ̀ náà ni bàbá àmọ̀ àwọn náà bẹ́ẹ̀ ni bàbá àmọ̀ so ó ti pàtàkì ká ká de ọjà wa ibi wíwá ìmọ̀. tọ kò sí ìdá lórí obìnrin tí a kọ̀ sílẹ̀ tá a sì ti fọwọ́ kàn gẹ́gẹ́ bí a ti sọ síwájú torí àyà tó tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ wallahu a'lam. سؤالين eléyìí ni àwọn fárídà سبعية a تو تو تو lórí àdíìsì عن زينة بنت أم سلمة قالت وفي حليم لأبي لأم حبيبة فدعت بسفرة فمسحت ذراعيها فقالت إنما أثنوا هذا لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق ثلاث إلا على زوج أو ضعة أشهر وأشرا حديثي حديث زينب بنت أم سلمة وصفوها حميد li ummi habiba ẹni pé hamim ọ ẹnìkan tó díà sí ummi habiba ó kú ummu habiba yìí ó ní ramla bintu abi sufyan ọmọ abu sufyan alásùnmọ́ rẹ̀ tí wọ́n ló kú ó ní bàbẹ́ torí pé wa sahih tó fi hàn pé ikú bàbẹ́ ló sọ̀rọ̀ báyìí so nígbà tí bàbá rẹ̀ kú ó sì tún wà nínú tọ́mọ̀ tẹ́lẹ̀ náà pé obìnrin ò gbọ́dọ̀ jókòó láti ṣe ìbá láti jókòó máa banújẹ́ fòkù ju ọjọ́ mẹ́ta lọ bó ti wulẹ̀ ó súnmọ́ tó àyàfi lórí ọkọ rẹ̀. so nígbà tí ọjọ́ yẹn pé

wọ́n máa yanu pé a ẹ mọ́wọ́ obìnrin tí bàbá ẹ̀ kú tó ti bẹ̀rẹ̀ sí ti tùràrí sára wọ́n rí ìnáma afnàwò hàdá in tó dé ṣe ń tẹ́rí لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول torí pé mo gbọ́ tí àlẹ́kì sallallahu alaihi wa sallam sọ wípé la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir kò tọ́kùnbìnrin tó ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtijọ́ ọ̀gbẹ̀rẹ̀ alkiyama an tó hídà àlàmáyí tí ń fọ́n pàtàláàfì kó jókòó máa banújẹ́ láì sọ̀sọ́ torí ẹni tó kú ju ọjọ́ mẹ́ta lọ so nítorí ń ṣe lé ìmú kẹ́lẹ́ mọ̀ ipe tí alexa àtàlà ń sọ̀rọ̀ lóòótọ́ yà lẹ́nu ipe mo ti bẹ̀rẹ̀ sí sọ̀sọ́ lẹ́yìn bàbá mi so kò tọ́ fún mi kí n máa jókòó láti máa banújẹ́ torí pé bàbá mi kú ju ọjọ́ mẹ́ta lọ sọ ilá àlàzọ́jẹ̀ àyàtí kọ́yẹ́ pé lórí ọkọ tọ́kọ rẹ̀ bá kú yóò jòkó fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá so àdísì yìí ó fi hàn pé ó tọ́ kí obìnrin ó jókòó láti bànújẹ́ fún alásùnmọ́ rẹ̀ tó kú ẹni ó súnmọ́ tó kú kò sí aburú tó jókòó máa bànújẹ́ lọ́sọ̀ọ̀sọ́ torí pé ó ń tọ̀ òkú yálà bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ ni àbẹ́gbọ́n rẹ̀ ni àbí ọ̀nkù rẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ta lọ tí ó bá kọjá ọjọ́ mẹ́ta haramu tí ó bá kọjá kọjá ọjọ́ mẹ́ta haram táwọn afáàní wà máa záàdà àlàdáàlì ọ̀fọ̀wọ́ haram èyí tó bá ju ọjọ́ mẹ́ta lọ haram kí wá ní ti ọkùnrin káàkiri ẹ̀rí tó ṣe àtàrí súnmọ́ àti ẹtí èsì àdùsúnmọ́ tó wọ́n náà ń ṣe tí wọ́n jókòó lọ́dún mẹ́ta ọjọ́ mẹ́ta tó wá ń ṣe ìmọ̀ ni pé ọjọ́ gan-an tó kù fún kó tó di èrò gúgùn àwọn tí jókòó ẹrù wọn tí wọ́n ṣe irun dùn ti ẹ̀pẹ́ yálà bóyá ń sọ̀rọ̀ ti ẹ̀kú láàárọ̀ ni àti wá lọ sí belgrade àti dé ẹ fún wọn ní ọgbọ̀n ìṣẹ́jú àbí àwa ẹ wo àwọn tó jókòó kìnnì tó ń ṣe yọ̀ọ̀yà ilẹ̀ mi ṣé ìjókòó tó ń jókòó ṣé ìbànújẹ́ òkú ni wọ́n jókòó fún àbí wọ́n kàn ń ṣe hira láàrin ara wọn. láti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tó ń wá láti lo íńtánẹ́ẹ̀tì àwọn bẹ́ẹ̀ ṣe lè fọ́ọ̀mù ẹni always wọ́n tún máa ṣe oríṣiríṣi àlàyé òkè ìbánilẹ̀ ní ìmọ̀ ní gbogbo ẹ̀ yóò máa wáyé. kí wọ́n láǹfààní ìjókòó tó jókòó wọ́n sì jẹun níbi tọ́jọ́ kò bá ní ó náà owó ti jẹ èyí dára dédé àwọn tó kúkú fún gan-an wọ́n lè má lè dáná ẹgbẹ́ oúnjẹ wá fún wọn kẹ ẹ̀rọ wọn kó lè jẹ́. àwọn ni wọ́n wà máa dáná fún yín tẹ́ máa jẹ. tó ẹ̀rù pé ìbàjẹ́ yìí kò sẹ́ni tí ọ̀rọ̀ lẹ́nu àti àlùsùn náà àtàwọn tó ń fi àlùsùn náà tí ò sì lẹ́yìn torí ìjókòó ọjọ́ mẹ́ta ò ẹnìkan ò ní mú ẹ̀rù ọ̀sẹ̀ ṣé bí wọ́n di kùnú súnmọ́ ní ìjọ mẹ́ta àwọn tí èdè súnmọ́ àwọn ní ọjọ́ méje aláwọ̀ sọ̀rọ̀ bákan náà ó tọ́ fún obìnrin kó jókòó láti banújẹ́ fún òkú rẹ̀ tó ṣe nínú ọjọ́ mẹ́ta ẹ̀rọ ọ̀sán rẹ̀ ṣùgbọ́n tó bá kọjú ọjọ́ mẹ́ta haramu bákan náà lórí ọkọ rẹ̀ tó kú ṣùgbọ́n ìyàpẹ́ ló ń bẹ lórí lọ́dọ̀ àwọn àfà àwọn so eléyìí yóò ṣe ìṣára sí àwọn àfà mi lórí ọ̀rọ̀ hajj lóòótọ́ wọ́n ní fatuwa tó wà lórí pé bóyá obìnrin tí ọkọ ẹ̀ kú tó sì ti sanwó hajj tó mú àti lọ sí hajj yóò padà lópin ìgbà tí ò ti dé ní court so and then ṣúdà yìí gan fún rẹ̀ ìyàpẹ́ ló wà lórí ẹ̀ aljumhur wọ́n ní wájú ṣùgbọ́n àwọn tó ní kìí ṣe wájú ló ń bẹ́ẹ̀ so dábà wo ipò hajj àti ipò ìgbà yẹn á rí pé ọ̀pá ara wọn o lè fi tó wájú tẹ̀lé tẹ̀lé fọ́ọ̀bù fọ́ọ̀bù so nígbà tó sì ti lówó ẹ̀ lọ ó ti jẹ́ ọ̀rọ̀ rẹ̀ fún níní owó àti ọ̀nà tí ó gbà lọ sí mọ́kà yẹn ó ti di ọ̀ràn yẹn lórí ẹ̀. torí pé àwọn àfáàmì wọn máa ń ṣe òpinya láàrin wájib àti fọp tó fi hàn pé fọp yẹn ó lágbára ju wájib bí ò tiẹ̀ lágbára eléyìí orúkúlù nínú orúkúlù Islam eléyìí tó máa hàk nínú ìkókó. so and then kí ni ìjà yẹn á padà wá sọ̀rọ̀ lórí ẹnu gbogbo àwọn nǹkan tí obìnrin ó ṣe láti fi ṣe é gbà ẹ̀kọ́ rẹ̀ náà ni ọ̀ṣọ́ ẹ̀kọ́ rẹ̀ ni ọ̀ṣọ́ àti jíjókòó ilé tí kò bá jẹ́ làwọn níta láti jáde lọ. wọ́n ní ọ̀rọ̀ anẹ́sọ̀ àtẹ́lẹ̀ tó ní tu'minu billahi wal yawmil akhir obìnrin tí ó ní ìmánì pẹ̀lú Allah ìjọ ògbéǹde àlùkìyàmà wọ́n lélẹ̀ torí ìbàlẹ́rù kéèyàn ó lè mọ̀ pé ìjókòó tó jujọ́ mẹ́ta yẹn lọ́rùn kò sí nínú ìmánì kò sí nínú ìmánì ṣùgbọ́n èyí bá ní ìmánì lódòdó kò jókòó ju ọjọ́ mẹ́ta orí ilé ìlàsìkò ìtàṣe tó ṣe déédéé ọlọ́run kò fún aládẹ èyí tó yà ṣe àṣìṣe ọlọ́run kò fún ẹ̀jẹ̀ wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

either to survive. Okay. So then my husband was one of the people who was so little for him. Well, ìbéèrè kẹyìn ó ti tẹ̀ lórí irú kíkọ́ ọ̀lẹ̀ wò. Tó bá gbé ìkọ́ ọ̀lẹ̀ pẹ́ báyìí ni tí ò ní àtúnṣe máa, eléyẹn kò pa dandan láti jẹ́ pé inú ilé rẹ̀ ni ó ti ṣe ìjà ṣùgbọ́n òun náà ṣe é dà ṣùgbọ́n ọkọ wa padàna bẹ́ẹ̀ pé ní orí ọkọ ní òfin ṣe é dà tọkọ bá ti ẹ̀fún láyé àti ṣe ń lè rẹ̀ kò padàna fọkọ kó fún lóúnjẹ àbí kó fún ní mímu kìí ṣe ọmọ ìlú rẹ̀ bẹ̀tọ́ pé kíkọ́ ọlẹ́tọ́ pé ọ̀nà àtúnṣe wà ìtumọ̀ àtúnṣe ni pé ó lè dáyàwó ẹ̀ padà so ìyẹn yóò gbé ah, ìdá ọ̀nà àti yóò gbé yóò ṣe ìdẹ́tù wọ̀fà torí pé ó sì wà nínú ìyàwó torí pé a ní òjògùn ó máa jogún. Ìjọba ẹ̀kọ́ ti parí ìdá ọ̀nà ọ̀nà kìí ṣe ìyàwó ẹ̀ kìí ṣe ìyàwó ẹ̀. Ìdí inú tó fi jẹ́ pé nígbà tí ọba dá padà kò ní ìdí àṣìṣe anything ju pé mo dá ọ padà lọ torí pé ìyàwó ẹ̀ náà ìbínú ló fà á tí ìyẹn fi wáyé ọmọ wa rẹ̀. wọ́n ìyẹn ọlọ́run mọ̀tàn kì í ṣe tí ẹ̀sìn kọ́ wa nìyẹn àwọn mọ̀kànláfàt táì ṣe lónìí ó pọ̀ ìyálà tó ń pé àìmà àbí tó ń pé ìfẹ́ ẹnu ṣùgbọ́n ní ti ọ̀dọ́ wa àwọn èèyàn wa àìmọ̀ pọ̀ àìmọ̀ ló pọ̀ jù so lẹ́yìn àìmọ̀ àìmọ̀ ka ẹ̀sìn fún and then eléyìí ló fà ló yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá Yorùbá kí ó gbógun tì àti gbọ́ àgbóyé ẹ̀sìn àti àkàm lórí pé ká máa lẹ̀kọ́ síra wa kí àfáwùsọ̀ rẹ̀ kìfẹ́ lẹ́yìn kéle oṣù rántí ìfẹ́lẹ́ ìlójoojúmọ́ tàbí Islam ìsìkẹ́tà ká fókọ̀s lọ́sí àtúmọ́lú máa àti máa kọ́ àwọn èèyàn lẹ́sìn kí wọ́n mọ gbogbo irú àwọn nǹkan báyìí pé ti Islam tó kọ́ wa yìí èyí tó yẹ ká ṣe nìyẹn torí pé ọ̀pọ̀ ọ̀gbà àwọn obìnrin ẹlòmíì gan-an ń gbé pẹ̀lú ìyàwó kejì tí ó tí ó tọ́ torí pé wọ́n ti kọ́ra wọ́lẹ̀ láì mọye ìgbà ìgbà tí wọ́n fi lórí wú ọ̀rọ̀ tó wọ́n sọ síra wọn ọ̀rọ̀ tí ò tọ́ tí ò tí ò tí ò bá ìsìn Islam lọ́kọ àtàyà tí wọ́n sọ síra wọn ó sì ti ṣe bẹ́ẹ̀ láì bá ìmọ̀ye pẹ̀lú kẹ́lìmọ̀ tó sọ kẹ́lìmọ̀ kan láàpù ìpínlẹ̀ ẹ̀mí ká tó ọ̀rọ̀ ìgbà so ìmọ̀ kéré tó wà ọlọ́run ọ̀nà èyí ń kọ́ ní tààdíyà ìjókòó yẹn kọ́ ní tààdíyà ẹ má kọ̀ ọ́ sọ ìjókòó ń kọ́ ní tààdíyà tí òkú bá kú tẹ̀yìn bó bá tó ní bá ti súnmọ́ àwọn bẹ́ẹ̀ mọ́ mo lè pè é láwọn ẹ̀kọ́ afáàmù ọgbọ́n tí yóò ṣẹlẹ̀ tó ẹ mùsùlùmí ọlọ́run fún ẹ̀kẹ́ wọn ọlọ́run oríṣi wọn eléyìí ni wọ́n pè ní tààtì kì í ṣe pé kí n wá jókòó sí i ìjókòó sí yẹn ó lè jẹ́ tààtì àfáwọn tí wọ́n bá ń rọ̀ yìí torí pé ẹ̀bà ló jẹ́ pọ̀ ẹ̀ bá ń rọ̀ yìí tí rírọ̀ yẹn tọkàn bá ti balẹ̀ tí gbogbo ẹ ti kúrò lára kò padà dáná. So àwọn tó bá wá láti wá kí àwọn oúnjẹ kà kì í sẹ́yìn so ìjókòó yàtọ̀ sí tààzíyà àákàmà ń dà púpọ̀ a lè ṣe tààzíyà any time any time níbikíbi ọ̀sẹ̀ ìdígbà tí ń bá bá bá yín lé a lè níbẹ̀rí gan òdídẹ́bì tí bá ti gba inú ọdún tí bá ti fojú kan yìí tí mo kí ní pé pẹ̀lẹ́ ọ̀rọ̀ òdíjẹ́ ká nínú ọlọ́run tó kó fòrò ẹ̀rọ ẹ̀mú sùúrù mo ṣe lọ sí àkóyí. láti sọ ọ̀pọ̀ pátẹ́lẹ́ tó tún tẹ̀lé ìlọ orí máa ń bẹ̀rẹ̀ torí wọn ò náà ọkọ àti náà ó fi ìyàwó fún ọkọ àti ọkọ rẹ̀ ó ní ìgbẹ́ pé ìjọ ti ìyàwó bá rẹ̀ lù ìlú yìí ọ̀pọ̀ alájẹ yóò jogún yóò sẹ̀rí ìjà ìjà ọ̀sán rẹ̀ wọ́n ti so ìdí ló dẹ̀ ti san sàrẹ́ àti tọ́ yóò jogún ọkọ̀ ṣe. Wa alaikum salaam wa rahmatullah láti gbà wo ọmọ ti fẹ́ tó súnsù mẹ́rin ní ìsìn ó ti parí ìdà rẹ̀ torí kó ti ṣe ìmọ́ra tó bí ẹ̀bẹ̀ ìta nta fẹ́ mọ̀ náà ni ó ti ṣe ìdá ó ti ṣe ó ti ṣe haida ó ti ṣe haida ó ti ṣe haida so it's a clear ibi kò ní torí ọkùnrin tí ò súnmọ́ oṣù mẹ́ta ìsìnbra ló fẹ́ ṣe kò sí ó sì ti kọ́ ọ́ lẹ̀ láti oṣù mẹ́ta láti ìgbà tó ti sọ olùdájọ́ ti bù ṣé ọ lọ sẹ́yìn láti ìgbà tó ti sọ òun ìdájọ́ ti wò ìdí nu tó fi jẹ́ pé obìnrin tá a kọ́ lẹ̀ tá a ti ẹ̀ sọ fún pẹ̀pẹ́ a sọ fún síwájú kó a tó di pé àwa ní àti àkọ́ lẹ̀ bóyá lẹ́tà la kọ lẹ́tà la kọ àfẹ́nìkankan o àwa ọmọ dání. ààfin So, tomatikali sí kìí ṣe kíkọ rẹ bẹ́ẹ̀ eléyìí ó ti rẹyà ọrẹdì ó ti sọ ó sì ti rẹyà sọ bí nítorí o ti pé ó ti wà ádùn èyí ni pé ó ti mí nẹ so ó ń tọ̀ ọ́n ni ò ráyè ṣiṣẹ́ fún ẹni tí ó lọ́rọ̀ lẹ́yìn oṣù méjì mẹ́ta lọ́sẹ̀sẹ̀ wá jíṣẹ́ ọ̀kan wa ni àyẹ́lẹ̀ tí ó ti ẹtí tó ti tó sùn mẹ́ta ní ìsìnkú gbogbo èyí ti ṣẹlẹ̀ wà ní tọ̀síkì náà oṣù mẹ́ta ló ti ṣe háìbà lẹ́ẹ̀mẹ́ta báyìí tó ìdà ti parí ṣe ọ̀nà fẹ́ nà. àwọn ẹni tó wá ní pé ẹni tó rán òbí hmm. ah, ti ṣe mú ìyàwó lọ́sọ̀ọ́ tó máa. Ah, eh, ìtọ́lá ọ̀rọ̀ sí torí pé wọ́n sọ fọ́kọ̀ ilé ìwọ̀n sọ fún ìyàwó tẹ́tí ilé ìwọ̀n ti sọ fún ìyàwó wípé ọkọ rẹ̀ kọ̀ ọ́ lẹ́wọ̀ ó sì ti kọ̀ ọ́ lẹ́ ní ìsìn oṣù méjì tí wọ́n lọ fẹ́ so gbígbọ́ tọ́kùn obìnrin ẹni gbọ́ ó ti di ọkùnrin kì í ṣe pé kúkú kúkú ìrànjọ́ tó gbọ́ àgbà tó sì ti kọ̀ ọ́ lẹ́yìn náà ló ti bẹ̀rẹ̀ tí wọ́n lọ fẹ́ obìnrin yẹn ti gbọ́ rẹ̀ so sátọ̀dé náà àtúnṣe tó wà ní ìlú pé lọ dá ọ padà ṣùgbọ́n tí ọba ti tó ń dá padà tó sì wà lórí pé òun kọ̀ ọ́lẹ̀ kì í ṣe ọjọ́ tó gbọ́ la máa kà ọjọ́ tó sọ máa kà ṣé ọ̀nà bẹ́ẹ̀ bá wà lórí ayé wọ́n ti kó jẹ múlá bíyàwó méjì ìlú kó náà wọ́n ti ní pé àwọn tó bá ju wọn lọ́kọ́ lọ sí àwọn nípa wọ́n bá gba àwọn nípa ìrònúwẹ́ ọ̀rá ṣẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ náà ní wọ́n ti wò ló bá jẹ kọ́ńtì táwọn tó dìbò rẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ kí ni ìyàwó àti ìbáwọ̀. àyùbá yà a sì kì í báyà bá rẹ̀ ṣùgbọ́n òun tó ń bẹ lórí ẹ̀sìn dénú dénú yẹn nínú nǹkan ní ẹ̀ ni ó ti yọ torí pé fọ́bù àìní ni ìtumọ̀ fọ́bù àìní oníṣẹ́yìn lè báyà ṣe ṣe ọ̀nà sẹ́yìn so now nínú dúkìá òun ó ṣe ìfàhàn instead àsùn fún ọjọ́ tí ó jẹ pẹ̀lú pé ọlọ́run kò gbà ṣùgbọ́n tí èèyàn bá lè fi àwọn ẹlẹ̀ láìsàn láì ní óvò ọlọ́run tó ń fẹ́ bùkátà àwọn ọmọ ṣùgbọ́n tó wá pé àìní àlàáfíà yẹn òun náà ló bá láti gbà tó fi fi àwọn ẹyẹ náà títí títí ó fi kú àwọn afáàmì ìgbà sọ pé níbẹ̀ yẹn kò ní sàn kankan mọ́ torí pé ó sì wà lórí àìsàn yẹn ó wà lórí àìsàn náà ṣẹ́pù sísan omi tó bá gbádùn ṣẹ́pù sísan omi kọ́ gbádùn kò sí gbádùn kò sí kí lè fẹ́ sọ ń bẹ̀ sọ lẹ́sìn lẹ́yìn tó ti parí ẹja yọ sọ̀tẹ̀ fún sọ̀tàdá kí ni bẹ́ẹ̀ yọ sọ̀tẹ̀ fún sọ̀tàdá kí ni pẹ̀lú àwọn ìwà For his complete head. àwọn àwọn kẹ́ńtà kan wà fẹ́ẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìní kò ní ìtumọ̀ méjì kọ́lẹ̀ mo kọ́lẹ̀ àbí mo tú okùn tí ń bẹ láàrin ọ̀dọ̀ rẹ̀ àbí kò sí ìyàwó kàkà láàrin ọ̀dọ̀ rẹ̀ máa gbogbo àwọn bàbá ó máa ń jáde láwọn àwọn ọkọ̀ sí onílù ìdáhùn ní ìtọ́jú pé wọ́n gbàgbọ́ ń jáde tó ń fi pé òun kà sọ̀rọ̀ yìí òun fi ń dẹ́rù báyìí kò sì sí eré níbi tọ́lá kò sí eré níbi tọ́lá sọ sísọ pé kò sí ìyàwó kankan láàrin ìlú rẹ náà ibi tó lè fi kọ́ lẹ̀. so àwọn àfáàlì náà wà tó máa ń túmọ̀ sí kíkọ́ ọ lẹ̀ lóòótọ́ ìyẹn àwọn afáwò gbàgbọ́ torí pé wọ́n ní onígbà tá a bá ṣe ìsá àyàtọ̀gbẹ̀ ẹni tí ó ṣe kí ni tó gbà lérò wípé máa lọ rí mọ́tò dé ilé ọmọ bí má ó tún padà ó tún gbọdọ̀ padà ní ilé mi kí ni túmọ̀ ẹ̀ so wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé kìnnáyà ti kíkọ̀ lẹ́nu àbí ọlẹ́rìí kí ni tó gbà lérò.

طيب السلام عليكم ورحمة الله وبركاته